Thank you. نحمده ونستعينه ونستجده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد أمة فيا أمة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí ìṣe wa lábẹ́ ètò ìdọ̀áàtì olùrọmọdọ̀níyà èyí tí a fi ń ṣe ìtún lára ẹni lójú nínú rọmọdọ́nì yìí bákan a máa lọ sí bí àwọn àǹfààní èyí tó tún kù tí a lè pàbá nínú àwọn ìtàn ashabul kahf insha Allah ta'ala a tún tẹ̀síwájú lè ní bó jẹ́ pé àkókò gbà wá ó wù wá ká ti bẹ̀rẹ̀ ti pẹ́ àmọ́ fún ìkà ìlú lójó di àkókò sí àkó bá àwọn àǹfààní a ti sọ síwájú àti àti sọ ìtàn ashabul kahf kí ni àwọn tí ń bẹ lábẹ́ àwọn àyà yìí agbọ́n yìí ni àwà a tún máa tẹ̀síwájú lábẹ́ àyà tí ọlọ́mbà bá sọ àtàrà sọ pé nahnu naqussu alayka naba'ahum bil haqq Allah subhanahu wa ta'ala ó ń sọ níbi ayà yìí pé nahnu naqussu 'alayka naba'ahum bil haqq àwa là ń sọ ìtàn wọn fún rí ànẹ́bì ọkọ̀kọ́ sọ lè tọ́jọ pé ó ní tó ní o

eléyìí ni nǹkan tá máa fi àkókò yìí gbé yẹ̀wò náà إذا جاءك القصص عن الله فهو الحق نعم ó ní pé tí àwọn ọ̀tán bá wá bọ́ ẹ́ bóyá asọ́hábùl kámp ni ẹ́ bóyá asọ́hábùl jánà ni bóyá àwọn ìtàn oríṣiríṣiríṣiríṣi tó lọ́wọ́ bá sọ nínú àwọn kan tó ṣẹlẹ̀ ni àbáwọn ìtàn nípa àwọn ànẹ́bí ọlọ́run ọba ni tàwọn sàmúdù ni tàwọn aráàdù ni ẹ́n àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn aìkà ni àtàwọn ìtàn àwọn ànẹ́bí ọlọ́run ọba tó ti lọ àbáwọn ìrírí tọ́lọ́run ọba mú wánú àwọn tó ti lọ àbẹ́yìí tí tó ń bọ̀ wá tó bá sọ́tàn pé nǹkan báyìí tó padà rí báyìí ah,

wàtíríkù lẹ́rí lákẹ́dìbá fi ojójóde ní àwọn àtàn ọlọ́run ọba máa ń gbé wá tó é sí rọ́mẹ́ ní sẹ́lẹ̀ wo lè máa torí pé ọba òdodo ní ẹ́ pẹ̀lú òdodo náà ní fi ń sọ̀rọ̀ ní tó tẹ̀sọ̀ kalẹ̀ fún pẹ̀lú òdodo náà ló fi sọ àwọn ìṣẹ̀lẹ̀ yìí a ìsínilétí ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ táwọn fi gbéra lóǹgbẹ ìmọ̀ràn dáadáa a máa rí mú bẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ta kọ́ lábẹ́ ayà yìí tọ́lọ̀ sọ pé nahnu naqussu alayka na sọ ọ̀rọ̀ yìí ni نعم أيها الشاب لتحملك قوة شبابك على البحث عن الحق نعم sórí ìwọ tó jọ̀dọ̀ ọ̀dọ́ especially ìwọ tó bára rẹ lábẹ́ ẹkùn sí ọlọ́wọ́ bá bóyá àwọn bí ẹni wọ́n ń láìtì ẹni wọ́n rí ọ lórí ẹni àbí kan ló ti rí enlightenment ni tí ó ti rí àwọn ìtọ́sọ́nà ni àbí ó ka ní abó orí ní ọsàbódòdó pàdé ìwọ tó wá jẹ́ ọ̀dọ́ yìí ẹ́ abúwọ tó jọ pé tí ẹ̀ a dákun ìjẹ́ ọ̀dọ́ rẹ agbára ọ̀dọ́ ẹ jókú gbé olórí fọ́mọ̀ fi ṣèwádìí òdodo ni ẹ́ mẹ́jẹ̀kú wàtẹ́bẹ̀ ìyàtúmí àdìlè kó wá máa fi ẹ̀mí lẹ̀ nítorí òdodo òun ni pé mọ́ náà agbára ọ̀dọ́ ẹ mọ́ fi ṣèwádìí òdodo tó lọ bá rí òdodo náà jẹ́ kí ìjọ́dọ̀ rẹ ní ẹ mọ́ tẹ́lẹ̀ ọ̀dọ́ lágbára jàgbàlagbà lọ bàgbàlagbà bá rìn bóyá mọ́sálásí jìnà lápòjúwe yóò mọ̀ mí nínú mọ́sálásí yẹn ọ̀dọ́ ni ojú ọ̀dọ́ tún máa ń là ju àgbàlagbà lọ ìṣèwádìí àti ká tó fẹ̀mí ilẹ̀ ká náà ẹ̀mí ẹ̀rì ó wà fọ́dọ̀ ojú àgbàlagbà lọ fúnjẹ eléyìí iná gbogbo tọ́lọ́wọ́n bá fọ́ lágbára ní nímọ̀ ní ẹ́ ma fi ṣèwádìí òdodo kódodo ma wà lọ́wọ́ rẹ̀ kọ́dẹ̀ ma tẹ̀lé rẹ̀ kọ ma fẹ̀mí ilẹ̀ nítorí ẹ̀ náà ولا تصغي لمن ينادون باستفراغ الشباب في اللهو má tẹ́tí gbọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ lábẹ́ àyà àwọn tí wọ́n ń pèpè lọ sí pé ẹlú ọ̀dọ́ yín kẹfì ṣeré ẹfì ṣeránù mọ́tẹ̀ ti gbọ́wọ̀n àwọn yẹn mọ́tẹ̀ láwọn yẹn àwọn nǹkan tá a nìyẹn ọjọ́ ẹ̀ síbi tó dáa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lè ní ó ti bọ́ sórí social media ìranù lọ̀pọ̀lọpọ̀ ń ṣe ìpèpè lọ sí bí ìbàjẹ́ ni ẹlòmíì ibẹ̀ ló ti wáṣẹ́ ló ti ṣiṣẹ́ fáwọn oníranù ó ń propagate àwọn tí ó jẹ́ àwọn oníranù gbogbo àwọn ilé yìí ká fi sílẹ̀ náà ma aqbala abdun ala rabbihi bi imanin wa amalin salihin illa zadahu hudan wa qurba báyìí òun ní pé ọ̀dọ́ kan ò ní dájúkọ ọlọ́run ọba kan kò ní dájúkọ ọlọ́run pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú sí olóore àfikọ́ ọlọ́run bó sàlékún ìtọ́sọ́nà fún àti kí ọlọ́run ọba kó sàlékún àti súnmọ́ wọn ọlọ́run ọba kó ṣe fún orú ọ̀dọ́ bẹ́ẹ̀ ọ̀dọ́ títẹ́ ìjẹ́wọ̀ fi ṣiṣẹ́ fún ìgbàgbọ́ ọ̀dọ́ títẹ́ ìjẹ́wọ̀ fi ṣiṣẹ́ fún iṣẹ́ olóore ìjẹ́ o lékún níbi iṣẹ́ dáadáa ẹ́ tó bá sàlékún níbi iṣẹ́ dáadáa tó gbé ìgbàgbọ́ dúró tó ṣiṣẹ́ tọ̀ tó ṣàwọnṣẹ́ dáadáa àlékún àdéhùn ọlọ́run ọba ní ọlọ́run lè ọkún àwa la ṣàlékún gbàgbọ́ fún wa tí wọ́n náà bá mójú tó ṣe olóore tó mójú tó gbàgbọ́ rẹ̀ àlékún gbàgbọ́ ń bọ̀ wá bọ̀ rẹ̀ náà. Bọ́mọ̀n ẹ̀tẹ́ ẹ lọ. Eléyìí náà lára sí àyínú àhàdíta nígbà Muhammad sallallahu alaihi wasallam. فما أحرانا أن نخطو إلى رضا ربنا خطوات وخطوات آه òsìn tó dá tó káwà gẹ̀gẹ̀ náà ká máa ṣègbésẹ̀ láti máa lọ síbi ìyọ́nú ọlọ́run ọba wa gbogbo wa lámọ́ bí a ti jẹ sọ́fin níbi ọ̀kan sí kejì nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wa àlámọ̀rí ìgbésí ayé wa ìtẹ̀lé àti ọlọ́run ọba ma ìtẹ̀lé àníbà Muhammad sallallahu alaihi wasallam bí ìlànà ànẹ́bì ṣe rí gbogbo alámọ́bí tá kù sí ọwá dá ká máa ṣe gbésẹ̀ ní tó dá jùlọ fún wa náà ní pé ká ṣe àwọn ìgbésẹ̀ lọ́lọ́kùn ọjọ́ kan ní ẹ́ lọ síbi ìyọnu ọlọ́run ọba a mú gbà àǹfààní yìí lábẹ́ ayàtọ́lọ́ ti sọ pé nahnu naqussu alayka nabahum bil haqq نحن نقص عليها بعض بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى Allah subhanahu wa ta'ala olódodo láti sọ ìtàn yìí fún rẹ̀ ànẹ́rí. Òdodo ni kò sí rọ̀. Bọ́lọ̀wọ̀n ọ̀bá sọ pé à ń sọ kalẹ̀ pẹ̀lú òdodo. Lórípọ̀ òdodo náà ní sọ kò sí rọ́ náà rọ̀ ọlọ́run ẹ ó tún wá fi pé òdodo kun tàùkìdì nìyẹn tó jẹ́ ọwá ní ọ̀dọ́ ni wọ́n wọ́n gbọ́ ọlọ́run gbàgbọ́ ọlọ́run láà tún sàlékún gbàgbọ́ wọn abẹ́ ọlọ́run bàbá sùn àtàlẹ́ ọba sàlékún gbàgbọ́ ó sàlékún gbàgbọ́ tiwa náà kọmọ́dé gbàgbọ́ ó jó gbogbo ẹni ó ti jò kọ́nà ọba kó léwa fún nígbàgbọ́ kọ́nà wa fi à iṣẹ́ olóore kó tó fi jí kí wa ẹ̀san tó wá pọ̀ kọ́nà ọba kọjọ kó fi sínú mísànà sàní tiwa kó gba ọgbẹ̀ níjọ ti fún wa الشباب أعظم قوة فاعلة في ميدان الدعوة ẹ̀tọ́ ka ní pé الشباب أعظم قوة فاعلة في ميدان الدعوة الشباب أعظم قوة فائلة في ميدان الدعوة نعم oni pé ọ̀dọ́ ni ó jẹ́ ni tó tóbi eh ní tagbára أعظم قوة agbára agbára agbára ọ̀dọ́ ó tóbi eh tí de ń ṣiṣẹ́ kíákíá ní iṣẹ́ tó yára ní kí ni ó fi ní ìjáde dáa lágbọ́nrin ìpèpè tàbá wo àwọn ọ̀gọ̀rọ̀ lágbàáyé lẹ́ni lánàá gan àwọn ọ̀dọ́ ní ṣiṣẹ́ alágbọ́nni dáwà púpọ̀ pé o kí ọ̀dọ́ mọ̀ gbàmọ̀ látọ̀dọ̀ àwọn àgbàlagbà àmọ́tàlẹ́ni tí ń fọn ká gbogbo àwọn àfáà wa tí ó ń bẹ láúsáìdì ni kò sẹ́ni àwọn kan ló sí iṣẹ́ tí ma wọn fi dọ́dọ̀ wa àwọn owó ni àwọn ọ̀dọ́ ni àwọn bàbá ilẹ̀ lè kí àgbò tó lépa bá wọn ìpẹ́ ọ̀fọ̀dọ̀ wọn ṣe ni èmi àti ẹ ipa òlà kó níbi dáwà dáwà tó islamiyya dáwà tó salafiyya ìpèpè òdodo ìpèpè islam ipa wo lè ní àti ẹ kó tàfi ẹ́ tàfi ń pèpè lọ sí jọ́nà tọ́lọ́wọ̀n bá náà بين المنظرين وهم الكبار وبين المهملين وهم الصغار àwọn yìí àwọn ọ̀dọ́ yìí ẹ̀rí wọ́n wà láàrin bí àwọn àgbàlagbà tó yẹ pé àwọn kan ń wòran ni wọ́n retí kú táwọn àwọn òṣìṣẹ́ lọ títí lábàlá ọ̀rọ̀ ẹ̀sìn ẹ́ àwọn ìyẹn wọ́n wà láàrin àwọn ìyẹn àbáwọn tó yẹ pé àwọn táwọn wò ẹni táwọn wò ṣe gíní kì í wòran àbáwọn tó yẹ pé mohamed àwọn tẹ̀ ti pàṣẹ́ tí àwọn òṣèmá àwọn làwọn kéèkéè àwọn ọ̀dọ́ yìí wá ń ṣiṣẹ́ takuntakun àwọn wà láàrin so ọlọ́run ròyìn àwọn asáfíkà bó ṣe ẹ̀dáwà náà dúó òun ní kájú pẹ̀lú gbàgbà àti iṣẹ́ olóore náà حداثة السن لا تمنع صاحبها من سلوك من سلوك طريق الرشاد ẹni àdàsáàtù sínú ìkéré ọjọ́ eré kéré ọjọ́jọ́ ẹ́ látàmnáà sọ ìbáhá ní sùlúkì tọ̀ríkì rọ̀ṣàd kọ̀kọ̀ fún ẹni tí ẹ́ ó jẹ́ ọmọdé ìjọmọdé ò kọ̀ fọ́mọdé ẹ́ kó má rìn ọ̀nà òdodo ẹfílẹ̀ ń sọ̀dọ̀ lọ́wọ́ ni ń sèwé lọ́wọ́ ni gbogbo ọ̀rọ̀ táà máa fi ń sọ yẹn ìjọmọdé ò ní kí ọmọ ṣètọ́lọ́run ìjọmọdé ò ní kí ọmọ ṣe eré àwọn ẹlòmíì ìjọ́dọ̀ tí wọ́n ma fi dàdúgbòrú ma fi ṣe bàná ìjọ́dọ̀ tí wọ́n ma fi ṣe bídíà ìjọ́dọ̀ tí wọ́n ma fi ṣaṣakí ìsọ̀dọ́lọ́ ní tágbà bá dé nìsìn yóò yí padà àìsí bí tí ó ti ẹkó yí padà ní bí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní tíyẹn bá ṣe lọ́dọ̀ ni ká gbìyànjú láti máa mójútó àwọn ọ̀dọ́ wa àwọn ọ̀dọ́ náà káwà náà mójútó ra wa àti kékeré lèyàn tí ma ń jẹ́yàn bá sọ̀dọ́ lélérí tí ma ń lápa nínú nǹkan tọ́lọ́run ó bẹ̀rẹ̀ béèrè lọ́wọ́ wa àsìkò ọ̀dọ́ wa jẹ́ kan gẹ́gẹ́ bẹ̀nu hadith àti sọ ọ̀pọ̀lọpọ̀ síwájú àkálù ọ̀dọ́ tiwa náà àtibọ̀tẹ́ dáadáa ní fáwọn ọ̀dọ́ kan kí ni ọ fẹ́ jẹ́ àtibọ̀tán ti tiwa náà sí pẹ̀lú àwọn tẹ́ta ń ṣe yìí tọ́lọ́run bá ń gbé wá fún àwọn tí ń bọ̀ wá lẹ́yìn tiwa náà ǹjẹ́ táwa náà ń ṣe yìí ṣé ó dùn mọ́ wa kọ́ yóò kọ́mọ̀ fi sọ́tọ̀ tiwa bá ti ń káta àwọn kan ní ìní abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala pẹ̀lú títóbi rẹ̀ pẹ̀lú àwọn ọlá rẹ̀ kó wá gbà níjọsìn fún wa torí pé àwọn kan wọ́n ṣe àní tí wọ́n ń ṣe wọ̀n mọ̀ kàtà àwọn lẹ́nì àwọn náà ń ṣe lẹ́nì ẹ̀rì ìtọ́kí ń kọ́ automatically ṣe rẹ̀ ni kò ríjọ gbogbo àwọn akọ̀tàn gbéwé dání kì láyé jọun tí ìtàwọn fi wà lákọsílẹ̀ ẹgbẹ́ àtílẹ̀ tó ṣe lẹ́ni o gbogbo bí tí wò dé bẹ́yàn kẹyẹ méjì ní bẹ́m̀bẹ̀ ìtẹ́ tí ń wọ́n mọ̀ kàtọ́ bá dọ̀là a ẹja ṣe rí ká lè bà lẹ́sàn rí ká lè lè rí náà يتبعه أصحاب النفوس الشريفة الثرواء فللمعاني òdodo ó ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ń bẹ fún òdodo òdodo ní ìmọ́lẹ̀ léyìí tí máa ń tẹ̀lé ẹ́ òdodo ní ó ní ìmọ́lẹ̀ kan tó yẹ pé àwọn tí máa ń tẹ̀lé ìmọ́lẹ̀ yẹn àwọn ẹ̀mí dáadáa àwọn tó ní ẹ̀mí ire ẹ̀mí alápọ̀nlé ẹ̀mí alápọ̀nlé ní mọ́ dòdókè ma wo àwọn tó yẹ pé mọ̀ ní àsúnà làwọn fẹ́ ṣe lé ní tí ó ma wá èyí tó jẹ́ òdodo tó lálàáfíà látọ̀dà nígbà Muhammad sallallahu alaihi wasallam a rí pé ó rẹ̀ fẹ́ tẹ̀mí ara rẹ̀ ni àwọn tó wá jólódodo báyìí àwọn èèyàn ní tí ẹ bá ń tẹ̀ lódòdó ẹ̀rí pé àwọn ẹni alápọ̀nlé ni lóòtọ́ èṣù ó lè má dọ̀tí wọn fún àwọn owó ní àwọn owó ní àwọn tí sókò tó wọ́n tó lẹ̀ àwọn owó ní ni wọn wọ́n ń wá àpọ́nlé látọ̀dọ̀ ọlọ́run ọba wọn ẹ̀rí wọ́n wà responsible wọ́n ṣe tọ́lọ́run ọba wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n pẹ̀mí ara wọn lé wọn ò fẹ́ yẹ ẹ̀mí yẹ̀yẹ́ wájú ọlọ́run ọba wọn ò dẹ̀ fẹ́ wo ya ẹ̀mí tí ìyọ́ jẹ lọ́dọ̀ ọlọ́run ọba àbí tí ìyọ́ jẹ ẹ́ lẹ́tayé gan torí pé mẹ́wàá bá ṣetọ́ lọ́wọ́ bá àwọn ẹ̀yà kan ń bẹ àtayé ní ti máa rí àtàwákọ̀tú lílmáàlì àwọn ẹ̀mí yìí tí wọ́n jẹ́ ní alápọ̀nlé yìí wọ́n máa wọ́n fẹ́ lọ sí ipò tó ga yíò ní pé àwọn ipò tó ga ẹ̀mí wọ́n máa ní ojú kòkòrò láti lọ sí ipò tó ga lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run kó kà wọn kẹ́ni tiẹ̀ kọ́lọ́run kó أتقل مراحل الإيمان في سن الشباب èyí tí ó wúwo jù nípele ìgbàgbọ́ òun náà ni ìgbà tí yẹn bá wà ní ọ̀dọ́ torí pé yóò rí ìgbàgbọ́ yẹn gbé mara dáadáa ọ̀dọ́ mi ọ́fẹ́ sí ọlọ́run ọ̀bẹ́ tó máa pè ní ah, ó ti fẹ́ lè jù kò lè tó báyìí torí pé ààrẹ فإن صدقوا في إيمانهم زادهم الله هدى àti ọba ilẹ̀ ń ṣe òdodo nínú gbàgbọ́ wọn ni ọlọ́run tó wá sàlékún gbàgbọ́ fún wa ẹ́ torí kí ni ọ̀dọ́ ní ìdámára àti hamasa ibi ìgbónára ìṣe nǹkan pẹ̀lú bọ́lọ̀ ṣe fún lálàáfíà bó ṣe fún ní agbára làákàì àti agbára ìjẹ́ ọ̀dọ́ náà wàtàbátàhùn àmàmà al-mughriyat gbogbo àwọn tó jẹ́ àwọn ànùpáátá gbogbo àwọn tó jẹ́ fìtínà ẹ́ ọlọ́run wa fẹ́ṣẹ̀ wọn múlẹ̀ wọ́n wà dúró òmìmì onímì wọn àmì ọlọ́ba kó fi aṣínú rú ọ̀dọ́ bẹ́ẹ̀ ẹni yóò tó bá sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fẹ́mi ara rẹ̀ ona ọ̀nà pẹ̀lú seriousness am. فإن الله يتلقاه بفضله ويأخذ بيده ọlọ́run ó ṣàánú rẹ̀ yóò gbà lọ́wọ́ ويزيده من العطاء ọlọ́run ó ṣàlékún ọrẹ fún فهذا هو حال من تعامل مع الكريم ẹni òun ni ẹni bá bọ́lọ́run bá ọba tó bá bá ṣe ìtọ́lọ́mọ̀ bí ń sẹ̀sà fún ni ẹ̀rí wàzìdì náà hùn húdà ọlọ́nà wá sàlékún gbàgbọ́ fún wa laysu ulama'a wala kibaratin àwọn asáàbùl káfí laysu ulama'a wala kibaratin wọ́n èé sí àfà wọ́n èé sí onímímọ̀ wọ́n èé sí onímímọ̀ tí wọ́n ní kò sínú ròyìn wọn kódà àwọn afáàn tó fi sírí ọ̀sọ́ bẹ̀ fún ìsàfà ìgbàgbọ́ kan ọlọ́run fi ìgbàgbọ́ mọ̀ wọn ni bọ́lọ̀ ṣe fi máa mú ẹ̀mí kọ̀ọ̀kan ipé erí búrẹ́ ọ̀nà ànúrẹ́ márùn ọ̀nà dáadáa ni ọlọ́bà lásán àtàlà kó mú adó lórí dáadáa àwọn asáàbìká lẹ́yìnsù ulàmá a wálà kìbárọ̀sìn wọ́n èé sàfà wọ́n èé dẹ̀ ẹsẹ̀ tọ́jọ́ ti lọ lórí ẹ̀ toríkọ ọlọ́run n'i innahum fityatun ọ̀dọ́ ni wá ẹ́n amanu bi rabbihim kódà kò sí sí fa elmo kò sí mẹ́ àmọ́ mọ́ ọba toríkọ pé ọlọ́run ọba ni ìgbà ọlọ́run ń ṣe ń dédé ni ọlọ́ni fa'al'amaha fujuraha wa taqwaha òun fi òkì ìgbàtẹ́niyàn bá ń gbé tí ń gbérù gbẹ́rí sọ́lọ́n tí ń ṣe àìdá ọlọ́run bá tó ń bẹ̀rù bẹ́ẹ̀ ni wọ́n tó jágbàlagbà fi ròyìn dáadáa ó fi ròyìn wọn wáṣẹ̀. wàmá dáàdì fẹ́lẹ́kú tọrí ọkọ̀ ní ìmáàn. àìwájà fà wọn àìjẹ́ni tó jọ ti lọ lérí wọn kìí ṣe ìbú ní kí wọ́n sọ pé ah, àwọn ọmọ kéèkèé nì ẹ́ ọmọ kéèkèé láti áfíríkà fi ibi ọ̀dọ́ ni èyí wọ̀n ṣe ìbú àwọn ọ̀dọ́ kan wá ń bẹ wọ́n bẹ ṣe lọ́wọ́n ọba àmọ́nà mí ni wọ́n mọ̀ gbà ìgbà nǹkan tí yẹn bá ṣe ní ó jálébù fún yàn àwẹ̀ ọ̀ẹ́jẹ́ ẹ̀kọ́ sí lọ́jọ́ ni nígbà pé ọ̀dọ́ tí ó fi sàbúrú tí ẹ bá ṣe tí ọ̀dọ́ yẹn ṣe dáadáa ah ẹ̀gbọ́sọ̀gbọ́jọ́ eré rẹ̀ ti kéré tó ẹ wá wo dáadáa tó ṣe àwọn èèyàn ní ọ̀sọ̀ pé tọmọdé bá mọ ọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun ó ní pé lákàyà àgbàlagbà gọ́mọ̀ bẹ fún àwọn àtàwọn àgbàlagbà gan wọ́n jọ mọ́ ṣe nínú àlámọ̀dí dáadáa ìjọ́dọ̀ èjé kò jẹ́ èbú àmọ́ tí yẹn bá fọ̀dọ́ yẹn sí ránù ẹ̀ẹ́ yóò ẹ̀sẹ̀ àpàdébù bọ́dọ̀ jẹ tó bá wá ṣe dáadáa ẹ́ yóò wà kó dáadáa bá ọ̀dọ̀ ẹ̀yìn ọ̀dọ́ shababul islam apẹrawa àyá shababul islam ẹjẹ́ ká ṣe eré àwọn ọ̀dọ́ kan ní ìtẹ́kọ̀ dáadáa kalẹ̀ ń pàwọn yìí kí ni àwọn afẹ́kítọ̀ ọ̀dọ́ ni wọ́n wọn kò tún sí mọ̀ àmọ́ ìtọ́sọ́nà ń bẹ pẹ̀lú wọn wọ́n wá rin ojú ọ̀nà dáadáa ẹ̀rí sálàkù tọ̀ríkọ̀ ìmán wọ́n rin ojú ọ̀nà ìgbàgbọ́ náà fi mujtama'in yataqallabu fil fitan ibi tí àwùjọ tó pé wọ́n wà ní ẹ́ tí fìtínà ń lọ lóríṣìíríṣìí tí wọ́n ń lọ nínú àwọn fìtínà tó wọ́n àti bẹ́ẹ̀ àwọn fi ọ̀dọ̀ tí wọ́n dúró ti tọ́lọ́wọ́n bá náà wọ́n ṣe tọ́lọ́wọ́ bá pẹ̀lú gbàgbọ́ àti ṣiṣẹ́ rí ní naam fazadahum huda wa thabbatahum wa najahum minha ẹ̀rí àwọn ọ̀dọ́ yìí ọlọ́run ṣàlékún ìtọ́sọ́nà fún wọn ó fẹsẹ̀ wọn múlẹ̀ lórí òdodo wa najahum minha tẹ̀lé maham asna alayhim bidila láti síyà بأن الفتى يألف اللهو لكن لم يصرفهم لم يصرفهم ذلك عن المعالي نعم ọlọ́wọ́ bá lásán àtàlá ó sẹ́yìn fún wọn wọ́n tí wọ́n ṣe jọ́dọ̀ yẹn tó wọ́n àti jọ́dọ̀ wọn ṣe àìlọ́nà tó sẹ́yìn fún wọn pẹ̀lú bí ọ̀rọ̀ yẹn ṣe ń bọ̀ wá ẹ́ ọlọ́wọ́ lásán àtàlá tó pé innahum fityatun amanu wàzìdìnáhùn húdà ọ̀dọ́ ni wọ́n ẹ́ wọ́n wá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run wá ṣe àlékún gbàgbọ́ bọ́rọ̀ gbogbo bọ́rọ̀ yẹn tí ń bọ̀ wá ìtọ́sọ́nà ẹ̀yìn ni ọ̀rọ̀ ẹ̀yìn ni ìtọ́ka lórí pé wọ́n yìn wọ́n lórí pé wọ́n ṣe ni torí pé ọ̀dọ́ ni ni àsìkò ọ̀dọ́ àsìkò eré ni kódà wọ́n gbà pé ọ̀dọ́ ìnákùnà ní ọ̀nà àkàrà ní ìjẹ ọ̀dọ́ ìròyìn tí ma fi ń ròyìn ọ̀dọ́ ìròyìn bí àṣìṣe ìsì nǹkan ṣe àìmọ́ síríọ́sì tó ìmọ́ seré pípọ̀ léré tó wọ́n àti pé bẹ́ẹ̀ àtìgbà tí eré ma ń wọra àtìgbà tí ìrànú ma ń dùn ṣe àtìgbà tó ẹkọ́ àwọn akẹgbẹ́yàn àwọn ọmọ ma ń tọ́p wọ́n ma ń lọ nínú ìrànú tó wọ́n àti bẹ́ẹ̀ ní ọ̀dọ́ títí wọ́n fi ń ṣe ti tọlọ́run ọba Naam, Allah Subhanahu wa ta'ala ó ròyìn wọn pẹ̀lú pé wọ́n ń ṣe ọlọ́run ọba. Ìtọ́ka ní pé ọ̀dọ́ tó lọ́n fi ròyìn wọn àsìkò àti ọ̀dọ́ máa ń ṣeré. A tún àti bẹ́ẹ̀ ní eré yẹn ní ìjọ́dọ̀ wọn kò bọ́ àwọn kò níbi kan máa wá ibi ipò tó ga. Àyẹn náà fi lẹ́tọ̀ sí ẹ̀yìn. Naam, ọlọ́ọ̀bà Allah Subhanahu wa ta'ala sọ pé innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. بربهم نعم واصل بالصدق وصلاح النية والرغبة في فعل الخير تصفح لك الآفاق وستتيسر لك أبواب الخير نعم آه. سيو دودو إلا ميو دودو ìní àníyàn dáadáa ìṣojú kòkòrò láti ṣiṣẹ́ olóore ẹ̀rì gbogbo àwọn ahòhò sánmà àwọn ibi tó ga tó ga tó ga wọ́n sì fọ́ gbogbo àwọn ojúpọ̀nà oore tí ẹ lè gbàdébí ó dá tí ẹ lè fi dí dáadáa ṣe gbogbo ẹ̀ ní ọ̀rọ̀rùn fún eléyìí nítorí pé ìwọ náà ṣe rí àdìjẹ̀zá omi jízẹ̀lá amán bí ẹ bá ṣe rí ẹ̀sán rí ń bẹ̀ fún أيها الشباب لا تكتفوا بما عندكم من أصل الإيمان بل اسعوا في زيادته لتكونوا أقرب إلى ربكم نعم أنت جدو أما شيء kóró داتيس أما شيء بام ṣe bá a mọ́ ẹ́ pẹ̀lú nǹkan tí ń bẹ lọ́dọ̀ yín nínú àwọn ìpìlẹ̀ gbàgbọ́ ipé dédé tó wà lọ́dọ̀ rẹ̀ dédé bí tó mọ́ dédé di tẹ́yìn ọ̀dọ́ mọ́ lẹ́ni nínú àlámọ̀rí gbàgbọ́ ẹ má ṣe dúró síbẹ̀ o ẹ tún tẹ̀síwájú láti lékún ìgbàgbọ́ ẹ tẹ̀síwájú láti lékún iṣẹ́ olóore ẹ tẹ̀síwájú láti máa rí òdodo kójọ ẹ tẹ̀síwájú láti máa ṣe dáadáa kẹ́ lè bá jẹ́ ẹni tó yẹ pé yóò súnmọ́ Allah subhanahu wa ta'ala jùlọ tí ó fi rí bí pé ọlọ́run náà fi aṣẹ́yìn lẹ́sàn náà علمتنا سورة الكهف أنه إذا صدق إيمانه زادك الله هدى وثبت جنانه Naam, àṣẹ́rí àwọn àwọn àǹfàní tàtún rí mú, òun ni pé Suratul Kahf, ó ní àwọn nǹkan tó kọ́ wa, ó kọ́ wa ní kí ni o, àwọn àwọn nǹkan tó pọ̀ inú àwọn nǹkan tún rí kọ́ ẹ̀rì òun ni pé Suratul Kahf yìí alìlàmẹ́tìná annahu ìyàkọ́dà pàtàkì náà tí ó ṣẹlẹ̀ ìgbàgbọ́ ẹ̀ tó bá jẹ́ òdodo دوسا ليكم الأنام الصغير بعد أنام قاع يطلع سيرنا الجنة علمتنا صورة الكلام من كبر في طاعة ربه فإن الله يقوي قلبه ويحيده على تحمل شكاه ويرزقه الصبر الجميل صبر الجميل Sọ́ọ̀tù ká nínú àwọn ọ̀sán tó tún fi kọ́ wa. Sọ́ọ̀tù ká nínú àwọn nǹkan tó kọ́ wa, òun ni pé gbogbo ẹni yóò wù tó bá bí sí gbogbo ẹni yóò wù tó bá bí sí ti ìmá ṣe dáadáa alámọ̀rí ìgbàgbọ́ ìtẹ̀lé tọ́lọ́run ẹni tó bá bí sí ti ìtẹ̀lé tọ́lọ́run ọba ẹ́n dájájá Allah subhanahu wa ta'ala yíkọ́ wèkọ́ ìlbá yóò jẹ́ kẹ́mì rí ó strong yóò jẹ́ kẹ́mì rí ó lè dáadáa bákanáà wà yóò sàbítàwò ala tahammuli shada'id yóò fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ gbogbo àwọn ilé kókó tí bá ń wá ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala mú dúó

حين كانوا فتية ذريجا لكن لم يذكروا إلا بإيمانهم إذا أردت عزا لا ينفد فكن مؤمنا وحسب àwátá jọ́dọ̀ níparí lábẹ́ àwọn nǹkan tá a rí mú ní abẹ́ àyà yìí òun náà ni pé kíyìl inú táwọn àfóní tẹ̀fsìrì sọ òun ni pé àwọn àṣábìlìkà ọ̀dọ́ ni wọ́n zawilijá ẹni abìyì ni wọ́n ẹlẹ́bí oníran bí wọ́n ṣe lẹ́bí òun ni wọ́n níran kódà ìbẹ̀nù àwọn àfó ní tafsir wọ́n ní ọmọ ọba ilẹ̀ rúm ni wọ́n ìbẹ̀nù wọn tó sọ pé ọmọ ọba ilẹ̀ rúm òun ni àwọn àṣábìlìkà bí wọ́n ṣe wá jẹ́ bí ẹbí wọn bó ti wá jẹ́ ẹbí àbí bó pé àwọn ọba ló bí wọn ẹ́n ọba Allah subhanahu wa ló dákọ àwọn asọ̀tàn ní sẹ̀sẹ̀ ń ṣèwádìí pé ibo wọn ti jáde gẹ́nà pàgbé ẹlẹ́bí nìràn ni ẹ́n tó wa wọn ìjọmọ ọba ọlọ́run ò fi ròyìn wọn ìjẹ́ onípò ọlọ́run ò fi ròyìn wọn ọlọ́run á ròyìn wọn pẹ̀lú kí ni o pẹ̀lú gbàgbọ́ wípé innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda Ah, òun ni pé ìdá tí wọ́n náà bá ti ń gbèrò iyì o fẹ́ níyì iyì tí ò ní tán iyì tọ́ yẹ pé tó bá kú iyì rí ò ní kú òun rí ò ní wọ́kàn ó fẹ́ máa dá lọ ó dá dàlìkìyàmà tó bá tún dàlìkìyàmà gan tí ó tún dá tó bá ń gbèrò pẹ̀lú gbàgbọ́ ẹ́ ìgbàgbọ́ ni o mójútó bí gbàgbọ́ rí ó ṣe dá tí ó jọ ìgbàgbọ́ àwọn ẹni àná àwọn sáràfúnà sàálẹ̀ àwọn ẹni ìsíwájú dáadáa ẹ́ kí gbàgbọ́ wọ́ jọ tí gbàgbọ́ wa bá ti jọ tí wọn táwa náà ṣiṣẹ́ tó gbàgbọ́ yìí ẹ́ ta mú ìgbàgbọ́ wa minal kitabi wa sunna ta mú واعتقادا وعمل بالجوارح وبأركاننا تأسسة tó ìgbàgbọ́ àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ ni àwọn ẹ̀ka ìgbàgbọ́ ni ẹ́n ní ti àdí ọkàn ni torí ahọ́n ni ìfẹ́ ara ni tá a bá ṣe gbogbo àwọn Allah subhanahu wa ta'ala yóò Umar ibn Khattab radiyallahu anhu àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ló fi sọ̀rọ̀ yìí ó ní nahnu qawmun nahnu qawmun adilla ìjọ ìjọ èèyàn yẹpẹrẹ ni wá àjẹ́ nǹkan kan tẹ́lẹ̀ azanallahu bil islam ọlọ́run ọba sàlékún ó gbé wa ga ó fún wa níyì pẹ̀lú kí ni o pẹ̀lú ìjẹ́ mùsùlùmí wa ni wa ni mahama natlob lè ìzẹta bí rírí ma azan Allah wa azallan Allah gbogbo bí tàà bá tí wọ́n wá iyì ẹ́n tàà bá ń wáyé pẹ̀lú tó yàtọ̀ sí tọ́lọ́n fi fún wa ní Islam tọ́lọ́n fi gbé wa ga yẹn ọlọ́run rẹ̀ wá lẹ̀ bẹ́ẹ̀ ni kódà nílẹ̀ wa nàìjíríà tá a wà yìí ẹ wò ẹ wò àwọn tó ti kú nínú àwọn tó jẹ́ pé kílé tó kó nàìjíríà lọ́mọ̀ wọn olówó bẹ́nu wọn onípo bẹ́nu wọn àfá wọn bẹ́nu wọn ìṣọwọ́ islam ti ń bẹ lára àwọn àfá wọn ẹ pé táwọn àfá dájú táwọn olówó lọ wọ́n dájú táwọn olórí wọn lọ táwọn bá dájú àwọn àfá lọ kò sí nǹkan tó ní pé àwa àní lẹ́yìn àní dẹni gíga níwájú ọlọ́run àti láyé wa jù àwọn tó ti lọ ń gan lọ bá a bá ṣe mójútó islam wa mọ́ ìmánu wal islam láfi rí ìzà láfi rí yìí àwọn tó yẹ pé àwọn eh, ìgbà tí gbàgbọ́ bẹ̀rẹ̀ ṣe bí inú hò ní wọ́n wà ibẹ̀ ni wọ́n sálọ ẹ́ tálọ́ ìrẹ́bẹ́ àti àbùkábù àti ẹni ta ló mọ dàkíyànúsù èyí tó jó lórí wọn ọba pátápátá overrun ta ló gbọ́tàn rẹ̀ rí ẹni tí ó lè sọ pé ń jẹ́ dàkíyànúsù àbí kìíní kan yóò ṣẹ̀ṣẹ̀ lọ máa wòwé àwọn akọ̀tàn àbí kọ́ mọ́ lọ sínú àwọn tafasir ní ọ̀rẹ́ lọ pé ọba àgbà náà lọ́n tó lé ọkùn lú inú òhò wọn ń gbé àwọn lọ́lọ́run wá fún níyì

játún gbàgbọ́ islam jù báyìí lọ fẹsẹ̀ wa múlẹ̀ lérí òdodo islam ìgbàgbọ́ wa mọ́jẹ oyóró ìwọ lọ sàlékún gbàgbọ́ fáwọn sáàbùlì káàp sàlékún gbàgbọ́ tiwa náà èyí tí ó gbé wa wàdìjẹ́ náà ṣe fún wa mọ́jẹ ká dọmọ náà láíláí yọ okùn wa kó náà kún lónú àwọn ọmọ náà gbé gbókọ wa kó nú àwọn ọmọ náà gbé kókọ wa sínú àwọn ọmọ àdìjẹ́ náà àwọn kan bẹ àfàìmọ́kùn wọn ni wọ́n ni wọ́n níwà àdìjẹ́ náà ọlọ́run fi wá sínú wọn ọlá títóbi rẹ̀ náà ìtàṣọ ìtàgbọ́ yìí dákùn lólókùn fún ìrírà ayẹ́ta àti kíámọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa tí sínú òṣùn ẹsẹ̀ ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan wa akólùkọ̀ ilẹ̀ haza sáfúrò wà lọ́kùn wa sallallahu sallam ala nabiyyina muhammad